الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أخذت الأيقظة نبي محمد صلى الله عليه وآله وسلم wọn kì í kírun wọn máa wọ̀ tán wọn máa wò sí. ó tilẹ̀ jẹ́ kó ṣeé ṣe lọ́jọ́ bá nàbì sallallahu alaihi wa sallam wọ́n ti àwọn kankan lórí ìrìn eléyìí tó ṣe pé wọn sábà ṣe ṣùgbọ́n títí bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé ànábì sallallahu alaihi wa sallam wọ́n mú ọkàn kúrò. lórí ọ̀rọ̀. torí ẹ̀ àdéhùn tó wá wọn ni gbọ́ alásùdọ̀ Abdullahi bin wọn máa máa wọ̀ yín wọ̀ lórí ọ̀rọ̀. wọn bí imáàmù bá sì jẹ́ pé àdéhùn yẹn bá ti ẹ̀fẹ́ sẹ́rin lẹ̀ máàmù tó kọ́yè wọn ni yóò jẹ́ ṣèkà ẹ̀yẹ́tò fẹ̀rẹ̀ àlàyé iṣẹ́ tó ṣe ni ọ̀rọ̀ rẹ̀ wá takò a sì ní ìgbà tí ọ̀rọ̀ tó bá takò iṣẹ́ èwo láwọn àti ṣe wà o ọ̀rọ̀ láwọn àti ṣe wà o. لأن الفعل يحتمل ما لا يحتمله القول nítorí pé iṣẹ́ ó ṣeéṣe kó mú ìtumọ̀ kan dání eléyìí tí kò lè sí nínú ọ̀rọ̀ kí ni ìtumọ̀ náà a lè gbé ànábì sọ̀rọ̀ àtúnlá ṣe bẹ́ẹ̀ nítorí pé ọlọ́run gbà fún kóun ṣe bẹ́ẹ̀ yàtọ̀ sẹ́lòmí. ìgbọ́n gbà tó ní ẹ gbọ́dọ̀ ṣe é sọ̀rọ̀ tí ẹ gbọ́dọ̀ sí yẹn ọlágbára ju ìṣe tí wọ́n gbà wá kó ń ṣe lọ. ẹ gbọ́dọ̀ sí ọlágbára ju ṣíṣe tí wọ́n gbà wá pé ànábì sallallahu alaihi wasallam ṣe lọ. ó sì tún ṣeé ṣe ìyẹn táàdì fi bá fẹsẹ̀ rìn lẹ́nu tó ti kókò fẹsẹ̀ rìn lẹ̀. ó sì tún ṣeé ṣe kọjá pé ń ṣe lànàbì sallallahu alaihi wasallam ṣe bẹ́ẹ̀ lè maslahati salat nítorí àti túnrún ṣe. gẹ́gẹ́ bá nàbì sallallahu alayhi wa sallam bí wọ́n ti ṣe bá abubakar àti umar sọ̀rọ̀ lórí ìran tí wọ́n sì tún bá dólé ẹ̀dá yìí tí wọ́n bá sọ̀rọ̀ lórí ìran. torí kó tẹ̀lé gẹ́gẹ́ bí àdéhùn tó wà nù sahih bukhari àti muslim gba nàbì sallallahu alayhi wa sallam wọ́n ké sọ̀rọ̀ àti ọ̀gbọ́rọ̀ àbí sọlá tó làwọn wọn kì í ní rọkà méjì wọn bá sálámà nígbà tó sálámà Abu Hurairah radiyallahu anhu wọn ní àwọn ayára sáré kò jáde ní mọ́tíláṣí lẹ́yìn sí sálámà wọn ti jáde ìrun rọkà mẹ́rin là ń kí o méjì péré là nábì kí sallallahu alaihi wasallam wọn fi sálámà àwọn ayára sáré kò jáde mọ́ṣáláṣí wọ́n ti yára kò jáde kò mọ́ṣáláṣí. tẹ̀lé ọjọ́ orí wọn ti pẹ́ àwọn baba ńlá wọn tó ń ṣe bẹ́ẹ̀ wọ́n ti pẹ́. sẹ́fẹ̀yìn náà mọ̀ pé irú ẹ̀ ń tẹ̀lé gùn sí i. gẹ́gẹ́ bá a ti ṣe mà ìpè lónìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn lọ́wọ́ àtúnṣe yìí pé sálámà alákọ̀ọ́kọ́ tí wọ́n bá fi lè ṣe lórí ìjókòó òde ni wọ́n ti sálámà kejì níbi tó ju ń kàn wọ́n dé gbọ́dọ̀ ń bẹ́ẹ̀ nu wa ẹni tó ṣe pé kò tiẹ̀ lè ṣe sùúrù fún lè máàmù kó parí sí sálámà méjèèjì síwájú kó di kó ń sálámà àtúnwò lè máàmù wọn máa jọ fẹsẹ̀ wọn sẹ́ni níbi tí sálámà kó títí wọn sálámà tó bá o ti tu lẹ̀ ẹsẹ̀ bíbọ́ ya alùkìyàmà o ti dé nìyẹn àbí Yájúj wa Májúj wọn lé e ká torí ẹ̀ wọ́n ní àwọn tí wọ́n máa yára sáré jáde mọ́sálásí gan ti sáré jáde jọta wíì lórí ẹ̀dẹ́yìn ọwọ́ àti sọ́fà nàbí sallallahu alaihi wa sallam wípé àkúsìrọ̀ ti sọ̀lẹ́ tó amnesage tí ọlọ́run ọba ti gé irun kúrò ni àbí gbígbàgbé ni wà ànábì gbàgbé ànábì sallallahu alaihi wasallam wọn ni kullu dhalika lam yakun kò sí kan nínú nǹkan méjèèjì tó wí yẹn tó ṣẹlẹ̀ o ọ̀kan kan ò nínú méjèèjì wọn ni qad kana ba'du dhalik apá kan nínú rẹ̀ ti ṣẹlẹ̀ o. apá kan nù ti ṣẹlẹ̀ nínú kájá pé ọlọ́run ti kúrú àbí kó ti jẹ́ pé gbígbàgbé nu wa ànábì gbàgbé anabi sallallahu alaihi wasallam ó ìbéèrè lọ́dọ̀ àwọn èèyàn pé as-sadaqa dhul yadayn ǹjẹ́ sí òdodo ni dhul yadayn ni sọ wọ́n ti na'am wọ́n dáhùn wípé na'am Pele eléyìí ọrọ ni. èyí tó wáyé nínú ọ̀run anábì sì sọ lè maslahati sọlẹ̀ nítorí àti fún ọ̀run sí. ṣùgbọ́n àwọn olùmọ̀sálàyé pé ìyàtọ̀ ń bẹ láàrin ipò tí anábì sallallahu alaihi wasallam wà nígbà tó sọ̀rọ̀ ipò tó Dhul Yadayn wà nígbà tó sọ̀rọ̀. ipò táwọn sáré sallallahu alaihi wasallam ń bi léèrè nígbà táwọn náà sọ̀rọ̀ ìyàtọ̀ ń bẹ láàrin ìkíní kejì kẹta. Ànábì sallallahu alaihi wasallam àwọn ọmọ apáwọn ò kírun pé èrò tí wọ́n ní ti tàn. eléyìí tó túmọ̀ gbogbo ọ̀rọ̀ ń a sọ òun bá a sọ ni sọ wípé a ti kírun kí wọ́n á ní tí yóò mú ni má lè sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tá a ti kírun tán. ṣùgbọ́n tó tiẹ̀ dẹ́yìn òun sọ̀rọ̀ ni ní ìsọ̀rọ̀ tẹni tí ó mà bí òun ti àbí òun ti torí ní ń ti gé ọ yàtọ̀ nítorí pé. àwọn mọ̀ pé irun ò sí ìtàn àwọn mọ̀ pé irun ò sí ìtàn torí ẹ̀ ló ti jẹ́ pé ìgbà táwọn Ànábì sallallahu alaihi wasallam ń tọrọ padà sọ́dọ̀ wọn pé as-sadaqatu liyadayn ẹni tí ń kírun yẹn kó kọjú sàlùkìlà dáadáa wípé as-sadaqatu liyadayn ǹjẹ́ òdodo ni tó liyadayn sọ rìwáyà kan sọ yìí pé wọ́n dá Ànábì lóhùn pé nàám bẹ́ẹ̀ ni. òdodo lọ́sọ̀. àjẹ́ àwọn náà dáhùn bẹ̀ pé náàm nígbà táwọn náà mà dájú wípé tí ọlọ́run ti gé òun kúrò nù. ìwọ́n á mọ̀ pé kò sí nínú Abu Dawud rahimahullah fa'awma'u bi obere an-na'am. wọ́n wọn bẹ́ẹ̀ ṣe àsọdọ̀kọ tó lè dẹ́yìn tó sọ ni tó lè dẹ́yìn sọ orí wọn fi dáhùn lèmàdá torí fún àwọn ọmọ pé ìwọn ò tí ì tàn á ti gbọ́dọ̀ nínú torí ẹ̀ ó ṣe ṣe pẹ̀lú pàdé bisalòlá àdìsọlá sọ̀rọ̀ nínú láti fi tún un sí gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ nínú kópa yìí torí ẹ̀ làwọn màlìkí àti sọ ike tó bá máa ma sọ̀rọ̀ nínú torí àti tún un sí ìran rẹ̀ ò lópin ìgbà tọrọ tó sọ ọba ti ju júmùlà márùn lọ ẹtì máa ti ń jẹ júmùlà kíni ń jẹ júmùlà náà sentence in English kìí sọ ní júmùlà lárúbáwá kíni má jẹ mú sentence in English èmi kọ́ sáà ti sọ̀rọ̀ ni náà ẹ̀yọ́. ما أفاد فائدة يحسن السكوت عليها gbogbo ọ̀rọ̀ tó bá sàǹfààní láǹfààní tó ti kí tá a bá wí tá a dákẹ́ mbẹ́ ó ti yé. àkóso ti sọlẹ́ tó amúnàtè tọ́lọ̀ ti kírun kúrú ní àbọ̀ gbàgbé ó yé àbí òye tó tún níbi ìbéèrè kankan kò ní. ànábi ti dáhùn ó ní kẹlẹm yẹkùn gbogbo ntòwé kò sí ìtọ́sẹ̀lẹ̀ mbẹ́ torí ẹdín ní dáhùn oníkọ́rọ́ká nàbà àbúdáàlì apákanu rẹ̀ ti tẹ̀lé o. anábì fi àwọn sábẹ́ àtọ́dà kọ́ torí ẹdín sódodo ní torí ẹdín ní sọ. naam ó pé àbí ó pé ó pé màlìkíyà ní tó bá ti sọ júmùlà márùn tí ò ju márùn lọ irun rẹ̀ ọ̀bàjẹ́ tó bá ju márùn lọ ńkọ́ irun bàjẹ́. wọ́n fàáyì onípitó ọba tilẹ̀ máa ma sọ̀rọ̀ nínú rẹ̀. tí òun ò sì ti tàn kí ló ti rún ẹ ọba àjẹ korongodo kálukú sùn ní kó tún bẹ̀rẹ̀ eléyìí lè tọ́ dọ́gba ìyẹn nígbà gbọ́dọ̀ máa ma sọ̀rọ̀ nínú rẹ̀ wọ́n ń gbé ìmáàmù kanka kí ó lọ ọwọ́ àtàtìsẹ́ nínú nínú kí ó tún kà àwọn èèyàn wá ń tún sí gbàtún wá tún sí débi kan nàám nàám nàám ìrúbàjẹ́ àbí tó báyìí kọ́ máa sọ nàám. nítorí pé na'am min kalami na'am wala yajuzu fi as-salati shay'un min jinsi kalami na'am kò sì tọ́ ká mú wọnú ọ̀kankan nínú ẹ̀yà ọ̀rọ̀ àwọn èèyàn. eléyìí jẹ́ láti ṣe nípa nàbì sallallahu alaihi wasallam wọ́n sọ̀rọ̀ irun irun bákan náà ó tún wá nínú àdéhùn mi ìgbé wọn pèrún ìgbé as-salatu khayrun min an-nawm anabi sallallahu alaihi wasallam ti bẹ̀rẹ̀ sí ní kírun ẹ̀yin náà ti màrún tí wọn máa ń sọ as-salatu khayrun min an-nawm nínú ẹ ọ náà ni salatu subh yàtọ̀ sí ọ̀rọ̀ tí àwọn Hanafiya sọ wọn ni at-tathwib fi hadha يجوز حتى في صلاة العشاء wọ́n ní kò burú ká tó sọ pé as-salatu khayrun min an-nawm ní salatu al-isha nígbà tá a wáyé kí ló dé wọ́n ní ká tó kí ìṣá àwọn èèyàn ti nanú lẹ̀ wọ́n ti sùn kọ́lẹ̀ nìkan ní wa salatu az-zuhr bal wa salatu al-'asr wa salatu al-maghrib wọ́n ní torí bí kí wọ́n ti sùn káràkátà òdi wọn wá mọ́sálásí tí wọ́n ń wá à ń bí ẹ̀yin náà táwọn èèyàn ń wá mọ́sálásí tọ́lásí gbogbo mùsùlùmí wá mọ́sálásí à títì gan ní gbà wá fàwọlẹ́lẹ́ torí ẹ̀ lọ́sí gba aládùúgbò yẹ bẹ̀rù ọlọ́run mọ́sálásí la rí àríjẹ máa fa tó nítorí pé fìkúlì mẹ̀kàn òfìkúlì zàmàn ní gbogbo àyè àti gbogbo ògbà jẹ́nẹ́rálì àwọn èèyàn sábà lọ kírun àwọn jimajandi mùsùlùmí wọn pọ̀ lọ jàǹtì rẹ̀rẹ̀. رمضان ló dé là ń kírun la gbẹ nínú wọn pọ̀ lọ jàrá ìjọ ọdún rìn lànà rídì àwọn eléyẹn wọn lọ bí rẹ́rẹ́ lẹ́ẹ̀rí tí gbogbo fìlà ń kọlu gèlè àwọn àbórí àwọn ìjọ ẹgbẹ́ wọn ti kírun ilẹ̀ ti ta torí ẹ̀ ẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ o pàtàkì àtúkọ̀ àtúnṣọlá tó kẹrù mìíràn náà ní ọ̀rọ̀ mi yàtọ̀ àtúnṣọlá tó sọ̀bì. Abdullah ibn Umar radiyallahu anhuma ọwọ́ ní mọ́tíláṣí kan ní Kúfà wọ́n á ń pè sọ̀lá tó bọ̀rọ̀ ẹni tí wọ́n á ń pè ní wá tó kẹ́ ọ̀sọ̀lá tó kẹrù mìíràn náà ọ̀rọ̀ jáde wọ́n ní kí ló dé ó ní akhrajatni al-bid'ah ọlá dáadáa lẹ̀ ló lé mi jáde ní mọ́tíláṣí wọn. بمعنى wọn kì í sọ àtúntò xeyìrù mi nínú nínú mi yàtọ̀ sí sọláàtù sọfì. kí ló dé tàbí sọ pé àtúntò xeyìrù mi nínú wọn fi ń tàyà nídìí kan láti lọ sí mẹsàlásì àwọn hànàfí àwọn ní kìí ṣe dandan kẹsàn pé àtúntò xeyìrù mi nínú ẹni tí pé wọn sọkè wọn sí àtúntò sọlẹ àtúntò sọlẹ àtúntò sọlẹ. ẹmẹjà fara kò kárí àlùwàlá gbogbo eléyìí kí wọn gbé tẹsíwébọn mọbọdádá sọyọ wa ìtàníjì kan tààtàdádá lẹrẹ àwọn olùbílẹ wọn máa akitara dárí kẹ ẹ máa kọkọ jọjọ kọlá tẹlifí yóò máa kájú pé irun ni. láàrin láàrin ìṣẹ́jú kan ó ti pèrún tán yọ wá lọ jókòó ti microphone ẹ ti ń bàbá ti ń wá sọ ó ti tó wá kírun ìṣẹ́jú mẹ́ta ló pa <laughs> gbogbo eléyàn kí ni wọ́n pè é gbẹdà torí di eléyìí àwọn mùsùlùmí ń gbàdúrà tó kọ wọn wọn gbọ́ ti mọ̀ pé oníkàlùkù ti fi ti sílẹ̀ wọ́n ti máa gba lọ. ẹ àwọn tí kì í jẹ́ olùpèpè ọlọ́run tí wọ́n kì í jẹ́ nípè tọ́ba àwọn náà ti sàmì ara wọn kọ̀ọ̀kan wọn àwọn òkíà. àwọn ilé yẹn iná torí wọn nígbà wí ti wà. kódà láwọn kan láwọn àṣùbà àṣùbà tó bá sú làdáni tó pèrún tó bá sú tó bá sùn lára yẹn títí títí títí torí pé ìmáàmù kan wá onímọ̀gbà tó kún bàbá ìmáàmù ẹ̀yin ló kú tá à ń retí bàbá ìmáàmù ẹ̀yin ló kú tá à retí tó tó àwọn mọ́ tó ti dá bẹ́ẹ̀ ọ̀dà bẹ́ẹ̀ torí ẹ̀ nígbà tó ń tẹ̀ sọ́lá tó kẹ́ ìròyìn náà ànábì sallallahu alaihi wa sallam. wọ́n bẹ̀rẹ̀ sí ní wo ọ̀nà tó lọ wọ́n gbẹ̀rùn wọ́n bẹ̀rẹ̀ sí ní kírun àlejò wa bẹ̀rẹ̀ sí ní wo ọ̀nà tó lọ láàrin àpáta méjì lórí irun wọ́n bẹ̀rẹ̀ sí ní wo ọ̀nà kan tó lọ láàrin àpáta méjì lórí irun yẹn wọ́n ní ètò ìfà ni pé ànábì sọlá àṣẹlá wọn rán kẹsìnkẹsìn kan jagunjagun kan wọn rán lọ sí. ọ̀nà tó tọ àárín àpáta tó la àárín àpáta lọ wọ́n rán lọ síbẹ̀ lóru pé kọ́ máa wa ń gubẹ̀ gẹ́gẹ́ bí aṣíwájú tó fìyàn sẹ́nu sẹ́ sẹ́rù sí ń ba kíkà ìdánwò sí. yàtọ̀ sí wọn ọkàn kó àwọn èèyàn sẹ́nu sẹ́ tó bá ni a'udhu billahi ànábì ò rí bẹ́ẹ̀. nítorí laqad ja'akum rasulun min anfusikum حريص عليكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم النبي عزيز عليه ما عنتم بكتبة قوة على بايوسوره حريص عليكم أتي جانتي ما بي جلت سيلام بعد بالمؤمنين رؤوف رحيم بالمؤمنين رؤوف رحيم

sọmọ alẹ koko má àwọn aláìgbàgbọ́ torí ẹ ànábì ń wo ọ̀nà ibi tí wọ́n rán arákùnrin yìí lọ Ibn Qayyim ni wíwo wíwo yìí ọ̀hún yẹn ọ̀nbẹ nínú kíkó àìrójú pẹ̀lú ọ̀rọ̀ kájagun sójú ọ̀nà ọlọ́run nígbà tá à ń ẹ sì mọ̀ yìí pé eléyìí náà ọ̀ ń bẹ nínú ojú pọ̀nà tá ń gbà sí lọ. nítorí pé zirwatu sanami islam aljihad ètò ga jù nínú kí ẹ̀yin islam sábàbí islam wéra fún mi àyè tó ga jù nínú kí ẹ̀yin islam onáníkìní kájà kó sójú ọ̀nà ọlọ. ẹ wá wo bá kúkú sí nǹkan mùsùlùmí báyìí.

ẹ máa wò yín wọ̀ ọ̀hún nítorí pé ọ̀tá lè wá at any time. ó sì tún jọ irú rẹ̀ gan pẹ̀lú ọ̀rọ̀ Umar ibn al-Khattab radiyallahu anhu pé inni la ujahhizu jayshi wa ana fi salah èmi o mo máa ń tu àwọn ọmọ ogun mi kí wọ́n dúró sẹpẹ́ nígbà tí mo wà lórí ìrun ẹnìkẹ́ lórí irun yóò máa rò ó pé àìsùwọ́ ju ọba ẹni báyìí náà bọ́ síwájú bàtálíọ̀n báyìí náà kọ́ lọ lẹ́yìn náà bàtá lórí irun. kò sì dín lọ wípé kí pàṣẹ wa di lílá bí. ẹ̀rùn sẹ́yìn ní ìsìn gbàdé bá bẹ̀rẹ̀ sí ní ro oríṣiríṣi. yóò kàn sọ sẹ́bẹ̀ yóò sọ di wàlẹ́yìnlẹ̀ ìdá sẹ́jà pápálágbọ̀n parí wọn. sẹ́jà náà ọ tẹ́fì ọba di wọlé lẹ́yìn pé eh, ṣèbá alukur'an náà gbogbo ẹ̀ bàbá alukur'an gbogbo ẹ̀ bọ̀tà lónìí kọ́ ọ̀dà pọ̀. eléyìí báwọn eléyìí ó ń ṣàfihàn bí wọ́n ti ṣe máa ń fi jihad bọ́nú wọn. bẹ́ẹ̀ náà ni wọ́n ló tún jọ tá ronú nípa ìtumọ̀ àwọn ayé alukur'an tá à ń ké lórí ìrànkóso tó burú mẹ́. bákan náà ká yọ àwọn àwọn pẹpẹ ẹ̀mà jáde kúrò nínú ntànkínú alukurani lórí òun kò sí tó burú mbẹ nítorí pé nbẹ́nu kó à ń ronú nípa ẹ̀sìn tá à ń sin nítorí pé ẹni tí ń kírun tí ò fọkàn sí òun tí ń kí ẹni tí ń kírun tí ò ronú pa alukurani tí ń ké ẹni tí ń kírun tó ẹgbẹ́ tó máa ń pè tọ̀ rákà mẹ́ta láti kí mẹ́ta náà ni wọ́n máa ti pè mẹ́fà mẹ́fà náà ni sẹ́mi pé mùṣkílà lélẹ̀. tẹ́lẹ̀ wọn lẹ́nìkan kọ̀ọ̀rántì yé rákà tí ìmáàmù kiri àyàfi lára ìṣirò tí máa ń ṣe lórí ìrìn yọ máa ṣe ìṣirò tí wọ́n ti wọ rákà alákọ̀ọ́kọ́ yọ máa ronú gbogbo transaction tó wá lónìí yọ máa wọ rákà ẹlẹ́ẹ̀kejì èlò lówó tó wọlé èlò ní ètò àti ìrìgbà rákà ẹlẹ́ẹ̀kẹta ìjà tiẹ̀ ti kó àwọn owó yẹn nu drọ àbá àti ìkó nu drọ. lákẹ̀lẹ̀ kẹrin yọ̀fọ̀ bá kò pé yẹ ìta àkóso mi lápò. ìgbà tí wọn wá sí ìbá débi tí wọn ti fọ́ bá kò ìmáàmù àti lọ. ó túmọ̀ sí pé kìí ṣe pé ìrún tí wọ́n ń kírun ló fi mọ̀ pé ò sí ìpè bí ìbá ṣe calculation. rẹ̀ lọ́pọ̀ jù rẹ̀ lọ́pọ̀ jù torí pé wọ́n ń kírun gbàdàdà sàlámù alaykum wa rahmatulah sàlámù alaykum wa rahmatulah ẹ dákun torí tọlọ ayé àtẹ kàlẹ́ ìfàsí àdíraka kejì la fẹ́ kẹ́ ẹran wa létí pé màlẹ́kà ti kọ́ àyìn ẹran wa létí pé màlẹ́kà ti kọ́ ó ti gbàgbé ìgbà tí ìmáàmù bá gbàgbé raka ayé àtọ̀ òkè lẹ́yìn ìfàsí àraka kejì sára lára rẹ̀ sí gbọ́dọ̀ yé àwọn àdáàbọ̀ ọ̀gá ẹ̀ bí àkọ́jà subhanallah ó túmọ̀ sí pé ẹjẹ́ káàánú ọmọ fúnra wa mark lórí àwọn àrùn táǹkì òun pé ǹjẹ́ àfọkàn kí bí ǹjẹ́ àfọkàn kí n torí àwọn sọ́kọ́ àwọn sọ́kọ́ fún fàlẹ̀ àwọn aṣáájú wa rí nígbà tí wọ́n ń kí òun wọ́n máa ń wò pé àwọn wà wájú lápò ọ̀tún àwọn lápò òsì àwọn iná ẹsùn pé ó wá nu hadith tó fẹsẹ̀ nílẹ̀ ike tó máa ń kírun ọlọ́run ọba ò ní da ojú kọ ẹni tí ń kírun lópin ìgbà tí ẹni tí ń kírun ọba sì máa yín wọ̀n tó bá ti bẹ̀rẹ̀ sí ní wọ̀ yín wọ̀n ọlọ́run gbójú kò lọ́dọ̀ rẹ̀ tí ẹ táwọn ronú nípa àmà tá a lè rí mú nínú àwọn àyà alukur'an nígbà tá à ń kírun ọjà pẹ̀sí ìhẹjọ́ màá ń bẹ̀rẹ̀ lọ́kọ̀ọ́lá dúró nígbà tá a pa ìrún àti mà apapọ̀ nù. ṣùgbọ́n ẹ kíyèsí o à ń ronú jihad a ń tún ronú nípa sọ́dà à ń ronú nípa sọ́dà à ń tún ronú nípa lẹ́yìn ìmà oríṣi ní sáàkù sàrẹ́ làwọn tó sùn. ṣùgbọ́n wíwò ìwọ̀ ohun tàwọn ẹni tó ti fọ́nú fọ́ra àwọn ẹni tó sọ di eré mọ́ra wọn lọ́wọ́ tí wọ́n wò bọ̀ tó bá ti yá kí wọ́n fọwọ́ sí àpèjúwe fún kí lè lẹ́yìn ìtún lè lẹ́yìn mi làwọn tó sùn torí ẹ̀ ilé ìjẹ́bù jẹ́ ní gbogbo gbà oná ní kíráka méjì alákọ̀ọ́kọ́ nínú ọ̀run tó jẹ́ oníraka mẹ́rin kí máa ń gùn ju àwọn araka méjì tó gbẹ̀yìn lọ tánà bí máa ń ṣe gbogbo gbanu. torí rẹ̀ náà sọ pé àjò yòówù àrọ́ọ̀tì ìlànà anábì sọlá àṣìlá tó yẹ pé náà ní máa ṣe gbogbo gbà. torí náà ti máa ń pè ìmáàmù ti máa ń kírun fáwọn èèyàn gbogbo gbà ní kíni al-imaamu rọ́ọ̀tì ìtàgé yorùbá tọ́tọ́tọ́ yorùbá láì sani kíni rati rati rọti bẹ́ẹ̀ ni jama tó yẹ pé àwọn náà ni mo máa ń kírun gbogbo ògbà tó yẹ pé àwọn rẹ́gúlá rẹ́gúlá people of the mosque yẹn ti kọ́ tọ́ ma ńgbà tí èsì kọjá là ń tà tọ́ àwọn eléyìí à ń pè wá ní kíni aljama'atu ratiba aljamaa arratiba torí ẹ̀ náà la ṣe ní súnánù kẹta ń pè ní kíni asúnánù rawatib àwọn súnánù rawatib àwọn náà làwọn súnà dáná bí olè má kì í tó bá wà nílé tó súnà èyí tó jẹ́ ìmànà ànábì sallallahu alaihi wasallam dáná bí dún ní má tètè rẹ̀ ń gbogbo gbà oníkẹ́ rákà méjì alákọ̀ọ́kọ́ nínú gbogbo òun tó bá ní rákà mẹ́rin ó máa ń gùn ju rákà méjì tìgbẹ̀yìn lọ bákan náà rákà alákọ̀ọ́kọ́ máa ń gùn ju ẹlẹ́ẹ̀kejì lọ káàkiri sára o nísìnyẹn kírun lẹ́yìn ẹnìkan ọwọ́ akọ̀fà sí àkàn ọwọ́ ni iná ọkọ̀ ìlà kẹlẹ́kẹ́ ọ̀dọ́ ọwọ́ kàjá ẹrù kù nígbà tí a dé rákà kejì. وكفاتها وسبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي مكرك آية متى سنة سنة تتمم yọmọ wa kà títí ka sẹ́fì na sẹ́fì kí n bẹ fílẹ̀ yìí láti gùn ju ẹlẹ́ẹ̀kejì lọ ìgbà tó mọ̀ pé iná àkọ́yìn àti sẹ́fì lọ́fẹ́ kà ayé àràkà wo lágbè sẹ́fì sí alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ina iná àkọ́yìn eléyìí tọ́ raka alákọ̀ọ́kọ́ ti máa ń gùn ju ẹlẹ́ẹ̀kejì lọ torí ẹ̀ ìnísàn ibn Abi Waqqas radiyallahu anhu ló ti sọ fún Umar ibn al-Khattab lè o èmi máa ń jẹ́ kí rákà méjì alákọ̀ọ́kọ́ kó gùn dáadáa mo sì máa ń jẹ́ kí méjì ti èmi èmi ti ka wa sallallahu alayhi wa sallam nínú ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni nínú anabi sallallahu alayhi wa sallam kéwú tànà bí máa ń ké mẹ́ẹ̀ máa gùn bí etí máa ń ké nínú gbogbo ọ̀run yòókù lọ. yẹsẹ̀ kí sáà máa kírun àsùbá àdójoojúmọ́ pé alam tara kayfa fa'ala rabbuka bi ashabil fil àbí ara'ayta alladhi yukadhibu bid-din sẹ́yìn wá gùn náà lè má mú mi wọ́n ti máa mà. tó alam tara kayfa lẹ́ bá lẹ́nu ẹ̀ alhamdulilayi rákà alákọ̀ọ́kọ́ wọn wá àrò àyìntẹ́ lẹ́ni á rákà kejì wọn wà á rákà lákòókò ti bọ́ mọ̀ lọ wọ́n ti mà yúnífọ́ọ̀mù tẹ́lẹ̀ yìí ń gùn tààrà o àyẹ̀bí sọ̀rọ̀ àdìsẹ́lẹ̀ máa máa ń jẹ́ kí wọn àtúbọ̀ àwọn ogun á ti sọ láàrin ọgọ́rùn-ún àyà sí ọgọ́ta àyà lànàbí máa ń ké lẹ́yìn fáti àdìsọ̀lá tó tó bá jẹ́ pé jẹ́ mọ́ ọ̀tà tá a bá ti bẹ́ẹ̀ ká máa ké péjì kàmánà. péjì kan náà alukurani ìgbà mi àyà márùn ìgbà mi àyà mẹ́fà ni sọlẹ lómi ò tún sá yà àkókò mà nígbà wọn ti múra ọjà ni àmọ́tọ́ máa ń gbá bọ́ọ̀lù à wọ́n tún jókòó náà sẹ́yìn wípé kọ́mọ́ parí ninety minutes káwọn tún time. <laughs> lẹ́yìn extra time kọ́ parí sí kí ni penalty. wọ́n tún atukọ̀ ọmọ kọ́ gbára ọkọ̀ kékin ni rubbish nonsense. àmọ́ tó lọ́n ti pa wá láṣẹ wọ́n máa ni bí ẹni tí wọ́n lé. tó eléyìí yóò fi hàn wá igbe àti ètò pọ̀ nínú ìgbésí ayé àwọn èèyàn. Aisha ولفرض الله الصلاة ركعتين ركعتين فلما هاجر رسول الله صلى الله عليه وآله وسلم زين في صلاة الحضر إلا الفجر فإنها أقرت على حالها من أجل طول القراءة والمغرب لأنها وتر النهار رواه أبو حاتم ابن حبان في صحيحه وأصله في صحيح البخاري Aisha radiyallahu anha àwọn ìyàwó tó ṣe pé ọtọ káwọn ìyàwó kún wọn tara wọn kẹ́kọ̀ọ́ ìyá ńlá wa ìyàwó anabi wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn tara wọn jẹ kò síra wọn ní kò síra wọn ló mú ọmọ yín mú tọkọ àkókò Kini, ni wọ́n ń kọ́ lọ́dọ̀ rẹ̀ tí ọ̀ ẹ̀mọ̀ kó bá àwọn obìnrin ṣe rí nù gbogbo ayé wọn ta ọkọ sórí rẹ ìyàwó gba nọ́mbà orí wú nítorí pé kò ní nǹkan kan fi tọkọ kó àwọn èèyàn sí àwọn Aisha àwọn ìyàwó Ànábì sallallahu rí bẹ́ẹ̀ gbogbo àwọn pẹ̀lú àwọn tàbí kálukú ń sọ fún wa kí ni tó rí kí ni tó gbọ́ nínú òṣèṣì àtẹ̀kọ̀ Muhammad sallallahu alaihi wa sallam. síbẹ̀ làwọn obìnrin ti ń rí ètò bẹ́ẹ̀ wọ́n rí tọ́ba jàjà àjẹpọ̀ ọmọ nípa tọ́lọ́run ó rí kẹ́ni tí wọ́n fẹ́ yí olódojì nípa ọ̀rọ̀ ọlọ́ọ̀tọ́ ọmọ làwọn ìyàwó rẹ̀ ìkànnì tí wọ́n tó bá gbé fẹ́ kọ́ wọn ó lè máa ta gidi mí lásìkò ní lásìkò ẹ sì mọ̀ pé tó ọ̀bá lásìkò láti gba ìmọ̀kádànù wá sí lásìkò láti ṣèkínni láti fa ìmọ̀ká sọ̀sùn para. àwọn obìnrin mi lè wá sọ́dọ̀ ìyàwó olùmọ̀ ike nǹkankan ló jẹ ìrú àwọn lójú àwọn bẹ́ẹ̀ ti bí ìbọyẹ ti gbá láàyè rẹ̀ rí abẹ́rẹ́ náà ti gbé ẹ ẹ jẹ́ lọ́ọ́ bèrè lọ́dọ̀ rí mi ọmọ ọmọ kékeré. subhanallah tẹ̀mọ̀ pé khasara ni àbí kéde khasara khasara wà khayba torí de eléyìí báyìí káwọn obìnrin ọ̀tara àwọn àìsàn akẹ́kọ̀ọ́ pọ̀lọpọ̀ ọ̀fẹ́ fàáfà àmọ́ ọ̀fẹ́ di olùmọ̀ mínìn ìkọ̀fẹ́ sabotáàjì ìméjì àbànú olùkọ́ ẹ̀fúra tó bá jẹ́ pé àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam wọn ọba tẹ àmú fún mà tàbí pé bitó kìlí òtún kọ́kọ́ lanu nù abẹ́ ẹ̀fura sí ìyàwó ànábì nù ẹ̀fura sí ìyàwó ànábì lò ìgbà àwọn obìnrin yẹn gbà tí wọ́n ya kàtà ọ̀daràn tèmọ̀ pé àwọn gan-an lọ́tàkùn àkọ́kọ́ fún táwọn ọkọ wọn pèpè lọ sí díẹ̀ nígbà tí wọ́n bá jẹ́ ẹni tó mọ̀ nípa tọ́lọ́mù tí àwọn ìyàwó rẹ ìyàwó rẹ ọba múra kó tara láti wá mà nípa tọlọ́run ọ̀dájú pé ibi tí mẹ́sẹ̀gì ló ti kọ́kọ́ máa dànù nù. torí di eléyìí ló ti jẹ́ pé ọ̀rọ̀ àwọn ìyàwó ànábì sallallahu kò lè mẹ́jẹ bẹ́ẹ̀ ní dáadáa torí kẹsàn ànábì sallallahu náà lọ́kàn máàmá lọ́dọ̀ wọn ọlọ́run wọn fún àlejò sọlá àdìsọlá wọn fi hàn án màlíkà gbé wá hàn pé yàwó rẹ ni yàwó rẹ ni Aisha yàwó rẹ ni tọ́pṣọ̀n kan wà mà kò sí. ó túmọ̀ sí ànábi ọ̀sùn bá àti sọ̀rọ̀ ìgbà táwọn tó yàwó pẹ̀lú gáídì àwọn ọlọ́run ọba wa ni. kí bó ti fẹ́ Zaina ọlọ́run gan ló so igi fún ọlọ́run so igi ànábi kan wọlé rẹ lọ àwọn sábẹ́ ní ọ̀rọ̀ ti parí. eléyìí á fi hàn wá ikú ọlọ́run ọba ló máa ń mẹsẹ̀sẹ̀ àwọn ìyàwó yẹn fanabi Muhammad sallallahu ojúṣe rogodo ìmúṣe ojú rẹ̀ pààyàn imú rẹ̀ pààyàn ńgbọ̀ bá pọ̀ òkú fún un. oníbí ẹjẹ ká ti láǹkà yìí dáadáa by the time tó bá fẹ́ gbé gbèsè àti fẹ́yàwó ẹ máa wá ẹni tí bóyá ti mà nípa ẹ̀sìn àbí kò tí mà nípa ẹ̀sìn ó ń gbìyànjú àti mà nípa rẹ̀ pé tó ń bá mà òun ti fi wà o irun wọn lọ dáa jù lóbìnrin o irun wọn lẹ́lẹ́jọ pẹ́ o torí pé lọ́pọ̀lọpọ̀ ọgbà míì iṣẹ́ ń wò yẹn. tẹ́ a wò tí ń tàn yín jẹun òun náà ni ó ti kóbìnrin yẹn ó su yín. arákùnrin kan wọn fẹjọ́ ìyàwó rẹ̀ sùn ìyàwó yẹn kú ọ̀daràn tó ní agbára. wọ́n sọ yìí pé obìnrin yẹn fún nǹkan bí oṣù mélòó táwọn ti fẹ́ ra wọn kò fi wá rẹ̀ hàn òun ju pé èèyàn kó tó wá gbé gbèsè tó gbé kẹ́yìn lọ́wọ́ á fi hàn án gángan bóun ṣe bóun ṣe dà. àwọn ẹni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bọ́pọ̀lọpọ̀ obìnrin ṣe rí nù. kíní bẹ̀rẹ̀ fún ìsábà ti ṣe fi wàá hàn. ọlọ́lọ́ máa institution tí wọ́n ti lọ kọ́ irú ẹ̀kọ́ bá wọn. wọ́n ní tètè fi wàá hàn wọ́n máa tún un pé ah mo tún fẹ́ fọ́lọ́ ah ìyàwó rẹ fẹ́ ọmọ rẹ ṣùgbọ́n àwọn òbílẹ̀ gbàdá máa bẹ̀rẹ̀ sí gbé fáìlì jáde tí ìwà ń bẹ̀rẹ̀ sí ní hàn tí ìwà ń bẹ̀rẹ̀ sí ní hàn tí ó bá lọ lẹ́sìn tí ó bá lọ lẹ́sìn ó sì kábàámọ̀ pọ̀ fẹ́. torí ọ̀rọ̀ anábì sọ bá àti wọn pàtàkì hàn ọ́ fọ́nfọ́n ìrẹsì tẹ̀lé ìgbàjẹ́ dà. because irú àǹtẹ̀ náà ti máa ṣe wọ́n. tó bá ṣe tó bá lẹ́sìn wá ní pé wà nọ́mà tí lẹ́sìn àwọn lẹ́ torí àdéhùn kan wá sọ pé kọ́lá Muhammadu pé Muhammadu sọ pé àwọn lẹ́ kọ́lá gẹ́gẹ́ bí gbogbo àlùmọ̀ ṣe sọ bẹ́ẹ̀ táwọn ìyàwó síbẹ̀ làwọn ìyàwó ti ń ṣe fún yín. wọ́n ń pè ọ́ ní ẹnìkan ń ọ́fẹ́ wọ́n máa ń ọ́. sọ̀rọ̀ wá wá kí sọ pé wọ́n máa ń ẹnìkan kalẹ̀ láàrin ẹ bẹ́ẹ̀ bá kí ńlá làwọn obìnrin táyé ìsìn sọnù. tẹ́gbẹ́ wọn fi rápálẹ́ táwọn ń kábùkù. wọn sì ní ti sọ pé Rasulullah lẹ́ẹ̀kan sallallahu alaihi gbogbo wa tábà sọ Rasulullah sábà Rasulullah àwọn náà ní àwọn bí ẹni tí yàwó ṣé bẹ́ẹ̀ lẹ àwọn obìnrin táyé nítorí pé àwọn ti rí ọkọ fín títí dọ́rùn àrífín wọn rí ọkọ fi dójú àmì wọn kà wọn kún àyẹ̀wò tẹ̀ ń ṣe wọ́n àti pé ẹ̀yìn anábì sọlá àdìsílà ọ̀sọ̀ fúnbìnrin kan igi àwọ̀ owó ló ṣe rí rẹ rẹ ọkàn yín mú yín ní gbogbo ìgbà tó bá ti sọ kẹ́kẹ́ kéèké ni ṣe tá a wá ṣe ṣe léyìn náà aláìjẹ́ náà lú ẹ̀ tó jẹ́ kí ṣe ṣe tó kàn án lọ. ẹ̀rí ìdámẹ́ bẹ́ẹ̀ ni ojú rẹ̀ ọ̀sán kó tó di kó gbà kó wọn fi ọba ó ti àwọn ọgbẹ́ èyí lórí gbóǹkan náà làlùjẹ́ náà ní tó kàn lọ. torí ẹ̀ ẹ máa tara àìsàn kẹ́kọ̀ọ́. àti ìdánilẹ́kọ̀ọ́ kan ọ̀tọ̀ lórí àìsà yìí àwọn ẹ̀kọ́ ti pọ̀ jù tá a lè rí mú lára àìsà rọ̀bì ọ̀wọ́ àwọn àìsà. àwọn èsì àìdùnkíá kí ni wọ́n kọ́ subhanallah ó ní àwọn àrùn ní àkọ́kọ́ tó bá kọ́ sí ti gbogbo sọlá العصر ركعتان المغرب ركعتان العشاء ركعتان kọ́nà ọba ti kọ́kọ́ sí lọ́rùn àyàn nù. tọ́ ó ní lẹ́yìn ọ̀rẹ́ yìí ọlọ́run ọba wa fi kún àwọn àrùn táǹkì gbàdá bá wà níta àti lórí ìrìn àjò. sọ̀rọ̀ àtúntò ọ̀rọ̀ ó mẹ́rin. صلاة العصر بكنا صلاة العشاء بكنا tó ṣùgbọ́n صلاة الصبح wọ́n fún lẹ̀ من أجل طول القراءة nítorí kéwú dá máa kàgùn nínú rẹ̀ inú wa ti sẹ́tọ̀ láti sọ́fìkù ní rákà méjì ẹ wo olùmọ̀ńlá wọ́n ń sọ̀rọ̀ wọ́n tún sọ tó yàtọ̀ sí wọ tó ṣe pé àbọ̀ ọ̀mà ní tọ́ láàmú. kí ni ìdájọ́ nǹkan báyìí ọ̀tọ̀ kí ló fà tó fi tọ́ ọlọ́fẹ́ káàbọ̀ sẹ́wọ̀n pé àbọ̀ ọ̀mà nìyẹn. tó Aisha radiyallahu anha àwọn ń sàlàyé fún wa wọ́n sì tún sọ ntọ́fà. min ajli qul al-qira'ah nítorí pé àmà kí ó tó kun bẹ́ẹ̀ ṣé gbogbo lè máàmù ni wọ́n mú ìyí sẹ́ báyìí ṣé gbogbo lè máàmù ni mú ìyí sẹ́ ní wọ́n ní nítorí bá kàkí ogun bẹ́ẹ̀ lọ́lọ́run ti sẹ̀kùn rákà méjì. bákan náà wal maghrib ti fi rákà kan fún maghrib lè ànàhà wọ́n nàhà nítorí pọ̀ ní wíṣírù gbogbo ohun tá ń kí látọ̀sán. ẹ̀rọ kí lọ́sàn la kí sọ̀lá tó sọ̀fẹ̀ torí lẹ̀ ti ma la kí tó la so subhi rak'atan ó ti pín asr wa zuhur arba'u rak'at ó irun kan to jẹ́ pé nọ́mbà tí ò ní ti pín fún méjì àwa fi solatul maghrib ṣe wítìrì fún gbogbo òun tá à ń ti ń kíbọ̀ látọ̀kan bákà mélòó tiẹ̀ magrib àti ìṣá magrib jẹ́ wítìrì fún tọ̀sán ajẹ́pẹ́ òun tòru náà ń bò káàtà wátúrú tiẹ̀ iná làásì ń kí wátúrú lẹ́yìn sọ̀láṣì ìṣá sígbà tí alùpàjárì ọ̀yọ́ ìjàálù àkìrọ̀ sọ̀láṣì fún bẹ́lẹ̀ ilé wẹ́tọ̀rọ̀ ìgbẹ́ ìrántẹ́ kíkà ìlóru ẹjọ́ jẹ́ sọ̀láṣì wẹ́tọ̀rọ̀ wọ́n náà ti máa ní ti báwọn ìrántẹ́ bẹ̀rẹ̀ bákà méjì méjì wọ́n ti àtúbà kù nítorí pé kí ni a máa mákìrìbù wa ń kọ́ lóko ni wọ́n ti rùn ta kí lọ́ọ́ sàn yìí ládùúró sí nìyẹn سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته lọ́sọ́jú kí ẹni tó bá ní béèrè tó ṣe béèrè àfi ń tó wa létí pé a ní ìdánilẹ́kọ̀ọ́ táwọn ti jọ jùmọ̀ wá lẹ́yìn áwọ̀ títí di sọ̀lá tó lè ṣá ní àlùmọ̀dínà sẹ́ńtà táwọn ẹni tó ti dá àbá wọ́n fẹ́ kọ́ ìmọ̀ lọ síwájú sí i nítorí pé àwọn ọmọ títí náà bẹ̀rẹ̀ ni tó ààyè wà gbogbo ẹni tó bá dára rẹ̀ lójú kó já kẹ́kọ̀ọ́ gidi láti máa wá lẹ́yìn sọ̀láṣí làásù àti sọ̀láṣí làṣà ní gbogbo àyà àlùjùmùà gbogbo ọjọ́ jùmùà yàtọ̀ sí jùmùà àkọ́kọ́ nínú oṣù yàtọ̀ sí jùmùà àkọ́kọ́ nínú oṣù gbogbo jùmùà yòókù ìdánilẹ́kọ̀ọ́ wà ní àdùdínà nípa ìmọ̀ nípa ìfẹ́ ọlọ́run nítorí pé téèyàn bá mọ̀ nípa rẹ̀ ọ̀tọ̀ kéèyàn sọ nípa rẹ̀ láti mọ̀ pé ẹni tó pọ̀ jù láwùjọ tí wọ́n sọ nípa òfin ọlọ́mọ ọmọ kankan nípa rẹ̀ àyè ló ti sílẹ̀ ọ̀fẹ́ ni wàá kọ́ nípa ẹ̀sìn ọlọ́run wọ́n tó pè ọ́ lólùmọ̀ kọ́ nípa àmà nítorí pé sọ́mà ti pè ọ́ lólùmọ̀ tó sì kọ́ nípa àmà lọ́dájú pé àti ìrọ̀padà túnjọ́ kan láyé bí kò tó di lọ́la pé torí ẹ ẹni tó bá dára rẹ lójú pọ̀ ní títọ́ akẹ́kọ̀ọ́ tó tó kẹ́kọ̀ọ́ bá máa hà lọ sí i ìdúrà mi rò. ìjọba àti oníbi kan ìlọ́run máa ń gbàgbé kọ́ńkà lọ àwọn èèyàn kọ́ ẹ̀sùn wọ́n kọ́ ẹ̀sùn ẹnìkan sọ̀rọ̀ sọ látẹ̀yìn pé kúrọ̀ máa ṣàyà sọ̀rọ̀ máa kọ́ ní ìjọba wọ́n tún sọ bẹ́ẹ̀. ọ̀tọ̀ olóyìn ó ti sọ̀rọ̀ ìran ti bàjẹ́ ìran tiẹ̀ ti bàjẹ́ yóò tún bẹ̀ nítorí ìbéèrè tó ṣe yẹn pàtàkì gan nítorí pé ọ̀pọ̀lọpọ̀ onígbàràjé lásán ni wọ́n pẹ̀pẹ́ téèyàn há dáadáa wọ́n fi máa kà lórí ìrìn ẹsìn máa ń gbé ìrún táǹkì yẹn kì í sáàyè àti kọ́ kí ó àyè àti lo kí ó dà màní tó bá rọ̀ yẹn lọ́rùn tí ò ní sí pé ọmọ kọ́ yẹn lẹ́nu lọ kí yẹn kà lórí ìrìn tó ń bá fẹ́ sí náà òkè máa sọ ìrún di àyè rí torí bá a bá ti kọrẹ́tì èèyàn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta àbà tó fẹ́ di nǹkan mi káwọn mẹ́rin tó máa tara àwọn jẹ òun nínú àdá ti lè máàmù lè máàmù àti ṣe tẹlómi pọ̀ kọjá adákẹ́ ẹgbẹ́ mọ̀ kọrẹ́tì rẹ̀ ó ti pọ̀ jù pẹ̀kẹ́ ẹ fẹ́ máa fọwọ́ di ti gangba mi ẹ tún fẹ́ máa fọwọ́ bojú pé á ah, tọ́nà ó sì gbàrún yìí nítorí ẹ̀ tó nídìí ká máa kóra wa sí wàhálà nítorí ọba máa ṣe nìkan mójútó ètò ọba máa ṣe fílẹ̀ ìdá lẹ́m tó sọ́tẹ̀ ṣẹ́yìn àgbẹ̀dẹ̀ àwọn bàbàrẹ̀ kú ìlà máa tó sọ́tẹ̀ rò tó ọba lè ṣe kankan fílẹ̀ lọ sí kejì ó lè ṣe ọ̀kọ̀rọ̀ ó máa ṣe sọ̀rọ̀ mí náà kúrán ètò bá rọ̀ yín lọ́rùn nínú àkùrán nìkẹ́ máa ké sí mo fẹ́ ṣe náà fún ọ àbáwọn tó ń kírun fún wọn fẹ́ fún sátífíkẹ́tì ni ibi tí kárí mi ti máa wọnú wọn pọ̀ ẹlòmíì fẹ́ fi hàn yín pé iná ṣe iná ṣe iná tó ń ká ojoojúmọ́ nìkan ló ń hàn wọ́n kàn lọ bọ́ síbi ká tí wọ́n mà. ké wọn àwọn òbí náà. ìgbà tí ọlọ́run fún ara mi rà pé ni àbí ojú márùn-ún ọ̀sẹ̀ márùn-ún lọ́sẹ̀ máa ń gbé. márùn-ún márùn-ún náà lọ parí láti sẹ́mà náà lọ ti kú márùn-ún láti sẹ́mà ló ti kú ọ̀ràn yẹn márùn-ún ìyẹn rákà tó wà lábẹ́ ọ̀pọ̀ kan ni wọ́n sọ fún wa yẹn. náà kọ́tọ́ lábẹ́ òfin ọ̀rọ̀ ẹ̀yin náà ti mọ̀ pé tẹ̀ máa ti ń protest ẹ̀ bá àkànjá abẹ́ rẹ̀ ní ìbàjẹ́ ẹ̀ ń táwọn ọmọlúwàbí yóò wu àwèrè abẹ́ òní òwò náà. ẹni tí ò sí lé wọn ni kó tó dé àwọn òbí ti so igi lẹ̀kọ́ ọlọ́run kó àlùbáríkà ní. mo wí pé sáfù bá jí bá ti kú ṣe ẹnìkan wá ní sáfù rẹ̀ tí kò wá rẹ̀ ní pẹ̀lú ẹ̀ tí wọ́n bẹ̀rù fún wọn fi dé pẹ̀lú ẹni ọ̀hún ní rátà yẹn. tó ilé yẹn wá ṣe bẹ́ẹ̀ lẹ́yìn yẹn bá dé rátà kejì yẹn yóò bá yẹn wọ́n wá rí kí wọ́n ti fẹ́ jìde rúkú pẹ̀lú kan tí kò lè bàrùn yẹn ọkùn tó dé orí sáfù kejì yẹn wọ́n á ti rúkú ní àti ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta wá tó bá gbé àìmọ̀ kan ló mu sí bẹ́ẹ̀ à ń bẹ lọ́kọ́lọ́ gbàrún rẹ̀ wọ́n kò wọ́lọ̀ tó sí bẹ́ẹ̀ mu òtítọ́ abẹ́ tó sí bẹ́ẹ̀ ànábì bá wù. wọ́n ní ọlọ́run ọ̀bọ̀ ti àlékún àti máa gbìyànjú díẹ̀ sí ọlọ́run fún ẹ̀ ọ̀gbọ̀dọ̀ sí bẹ́ẹ̀ mu. Àwọn ọ̀dọ́ wọn ìlànà ìmáàmù kí ó lọ ìmáàmù gbàgbé ìwọ́tọ́ asálù aláǹdà tó lè kọ̀rẹ́kì kọ̀rẹ́kì báwò ó pín rẹ̀ kọ́ni pé sílẹ̀ máàmù kí lọkọ̀ máma ó yí kọ́kọ́ síbò mí qul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad ah. ó máa wá sàárè gbogbo bàbá yẹn lọ́sẹ̀ tó burú mẹ́. àwọn kan tó wà ń wá náà wọ́n ti jẹ́ àwọn ọ̀dọ́ máa ń gbà lọ́sùlà ẹ̀ ti máa ń gbòdì pé ìgbà lọ́gbà mọ́kànlá sọ̀rọ̀ àyẹ̀kọ́ láti pé bí ọba ń gbé báwọn èèyàn ó ṣe yẹ. rárá rárá àwọn kan ní ọ̀pọ̀ lè máa mú bàtí lè máa mú sábẹ́ àmà ẹ̀ tẹ̀sà àlò ìwọ́n á ní ànábì máa gérun kúrú tí àmà ẹ̀ tẹ̀sà àlò tó tó tó ẹ̀wọ̀n kí nínú fáyìn ti sàlàyé gbogbo eléyàn pé yàtọ̀ sí àwọn kájúkájú wọn máa bá nàbí ní agé kúrú agé fúyẹ́ wọn kà á dé ìdìwọ̀n yìí báyìí. náà ẹni tó tó lẹ́yìn tó tó nípa tó jẹ́ òun nìkan sàmọ̀ pé ẹni náà ò ní òun lábẹ́ òfin ṣùgbọ́n tó yíyan wájú pé èèyàn kan wá jọ ìnẹ̀ lẹ́yìn ìgbà tí ó ti kéde wákàtí ṣó wá ní òun. a ti sàlàyé lẹ́yìn àmà àbá ti ṣe pípé tí ìwọ bá dá nìkan dúró lọ́jọ́ pé lẹ́yìn ọ̀rẹ́ yìí lẹ́lòmíì wá kún ẹ sí kíbi rákà méjì mẹ́ta láti ṣàlàyé rẹ̀ àbá ṣàlàyé rẹ̀ àdúgbò ẹ̀fọ́ nù. yẹn gba ti ṣàlàyé rẹ̀ pọ̀ débi pé àti ẹ̀tù fẹ́ sọ mọ́. a ti dá àwọn eléyìí nǹkan débi kó ti sú wa. Bídà náà kọ́dà kí tẹ̀sítẹ̀ gbé sí wọ́n lè mọ̀ pásítọ̀ wọn ti tó bídà náà àlékún. ọ̀tọ́ ọ̀tọ́ àríkọ́ àdàbí sọlá àdìsọ́lá kírun níjọ́ kan wọ́n dáwọ́ lẹ̀ nínú hadithi wa ibn Hujr radiyallahu anhu ó ní ààrí ànábì rí lórí ìdúró nínú ọ̀run àfikọ́jẹ́ fún agbọ́ lórí ara wọn. àbí òye wa tó a ti sọ nínú ìdánilẹ́kọ̀ọ́ Bulughul Maram nígbà Màlìkíyà tí wọ́n máa ń dáwọ́ lẹ̀ àwọn sọ pé hadithu ànùsẹ́ òsọ̀lá àdá ọkùnrin tó sàtìsẹ́ nínú ọ̀rùn yẹn wọ́n ní nínú rẹ̀ ànábì ọ̀sọ́ yìí kó gbọ́ wọlé ra wọn torí rẹ̀ ọtún mọ̀ sí pé kò sínú rẹ̀ àwọn àti dáwọ́ lóhùn kẹsẹ́ wọn sọ pọ́ ọ̀ràn yẹn torí gbogbo tó wánú àdìsí yẹn kí la pè ọ̀ràn yẹn kó sì gbọ́ lórí ara wọn kìí sọ̀ràn yẹn torí ẹ̀ ó ní irun ṣùgbọ́n ó dúnra rẹ̀ ládàá ti tẹ̀lé súnà ànábì Muhammad sọ̀rọ̀ wà lẹ́yìn dáadáa tó jọra rẹ̀ ṣé ó tọ́ fún láti kó fọwọ́ sílẹ̀ nígbà tó bá fẹ́ ìgbìyànjú láti rẹ̀. dáadáa kí wọ́n fọwọ́ kan lẹ̀ nígbà tó bá dé. pé ẹ̀ẹ́ngbà tí lè má bá ti sí àrùn àtẹni kírun fún yẹn tó lò náà ṣùgbọ́n náà ìwé máa tí nǹkan kan jẹ́ bẹ́ẹ̀ àbí òsì ẹ̀ béèrè náà. سبحانك اللهم وبحمدك